أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún allah subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ àti gíga lọ́wọ́ ọba fún anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run kó máa bá àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run kọ́lọ́mbà ni mo bá gbogbo àwọn tí wọ́n jẹ́ àlùmọ́ nẹ́bì lápapọ̀ à ń bẹ àti ìyàwó àti àwọn ará ilé wa àti àwọn àrọ́mọdọ́mọ wa kọ́lọ́n kó kàwá kúnnú àwọn ẹni ìkẹ́ ẹni ìgẹ̀ kó sì má dáwọ́ ìkẹ́ náà dúró títí ìjọ gbẹ̀ǹde alqiyama lórí al'umma yìí. insha allah ta'ala eléyìí ó máa jẹ́ halqa alákọ̀ọ́kọ́ lórí tírà usulu sunna ti alimam ahmed ibn hanbal alayhi rahmatullah tí wọ́n jẹ́ ìkan nínú àwọn kìbáàrù àìmẹ̀tì ahli sunnati wal jama'a ìkànnù àwọn àgbàfà àgbà síwájú ẹ̀sìn Islam nínú àwọn olùdúró déédéé sí orí sunna anabiwa Muhammad sallallahu alayhi wa sallam falẹ́ alhamd ọlọ́run kí alẹ́ umma anabi pẹ̀lú àwọn ìkàn nínú àwọn àlùfẹ́ẹ̀sìn tó já sí wípé wọ́n ní ìdúró déédéé. wal imam ahmed alayhi rahmatulahi ahdu ahulẹ́il a'immatil kibar almutamasikina bisunnati nabiyyi sallallahu alayhi wa sallam adafi'ina anha. simam ahmed jẹ́ ìkan nínú àwọn àgbà nínú àwọn onímọ̀ tí wọ́n dúró lórí sunna òjíṣẹ́ ńlá anábìwá muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sì máa ń ṣe wọ́n á máa gbìjà sunna dáadáa sùtàbálẹ̀ yẹn ń gbìjà sunna ó ń gbìjà islam ìyẹn ni pé kò fẹ́ kí àwọn èèyàn ó lù papọ̀ mọ́ islam àwọn nǹkan tí kì í ṣe ara islam. sọlẹ́ máa jẹ́ halkọ́ alẹ́ kọ̀ọ̀kan nínú mọ́ṣáláṣí ẹlẹ́yẹlé yìí lórí síra òṣòlù súnà yìí ṣùgbọ́n a ti ń tẹ̀ síwájú bọ̀ lórí rẹ̀ tẹ́lẹ̀ ní ààyè míì so a ní tún bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ nítorí wípé ìjẹ́ ìjọ náà ní markaz àti tẹ̀síwájú lórí ẹ̀ so a máa tẹ̀síwájú insha Allah tí ọ̀rọ̀ bá ń padà ń dá wa padà síbi àwọn tí a ti sọ. So, tá a ti kà sẹ́yìn náà a máa sọ. túmọ̀ súnà gbogbo wa náà láti ti máa ń tí à ń pè ní súnà nínú Islam. sò ní ṣókí tá a bá sọ pé àsúnà ìtumọ̀ rẹ̀ òun náà ni ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó fi gbé Islam wá tó fi ṣàlàyé òfin ọlọ́run ọba eléyìí ni tí a ń pè ní súnà nínú ṣẹ̀ríà ṣùgbọ́n bá ní súnnàtù nàbí ìtumọ̀ rẹ̀ ní tọ̀ríkọ̀tù nàbí sallallahu alayhi wa sallam ìlànà òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam fi kulli ma jaa bihi fi kulli ma jaa bihi so ìlànà nàbí níbi gbogbo ń tà nàbí mú wa òun náà ni tí a ń pè ní súnnà ṣùgbọ́n tí a bá lọ sí fídì àwọn àfáà míì bóyá àwọn àfóò ní hadith ìtumọ̀ sunna lọ́dọ̀ wọn onítùmọ̀ tá a bá lọ sọ́dọ̀ àwọn àfóò ní usulul fiqh sunna nítùmọ̀ lọ́dọ̀ wọn tá a bá lọ sọ́dọ̀ àwọn àfóò ní tikiu sunna nítùmọ̀ lọ́dọ̀ wọn. sùlápẹ̀jú àwọn àfóò ní hadith wọn ní sunna náà ní gbogbo tí wọ́n bá fi tì sí ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní ọ̀rọ̀ ní àbí iṣẹ́ tí wọ́n bá là nábì ṣe àbí nǹkan kan téèyàn ṣe tá nábì fọwọ́ sí àbí nǹkan tó jẹ́ ìròyìn ànábì tó jẹ́ ìròyìn bí ọlọ́run ọba ṣe dá àbí ìròyìn bí ànábì ṣe máa ń wùwà tó gbogbo àwọn eléyìí náà súnà náà ni wọ́n máa ń pe gbogbo ẹ̀ lápapọ̀ sólè yìí òun náà ni tí àwọn àfọ ní hadith tí wọ́n ń pè ní súnà àwọn àfọ ní usulul lọ́dọ̀ tí wọ́n tí wọ́n bá ní súnà ní tí wọ́n gbà lérò òun náà ni nǹkan mẹ́ta àkọ́kọ́ nínú àwọn nǹkan márùn-ún tí a mú wá lọ́dọ̀ àwọn àfọwọ́ ní hadith òun náà ni tí ànábì sọ àbí tí ànábì wa Muhammad tó ṣe àbí tí wọ́n ṣe tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fọwọ́ sí eléyìí náà ni tí àwọn bá a ma torí pé eléyìí náà ni tí wọ́n nídìí láti ti ṣàlàyé ojú ọ̀nà wọn. àwọn àfọ onítìkù gangan tí wọ́n fẹ́ máa gbé ìdájọ́ lé àwọn nǹkan tá à ń ṣe bóyá kan pè ní ọ̀ranyàn kan pè ní mustahab kan pè ní wajib kan pè ní mustahab kan pè ní haram kan pè ní makruh kan pè ní mubah so lọ́dọ̀ tiwọn ó túmọ̀ mustahab ó túmọ̀ mandub òun náà ni nǹkan tí kì í ṣọ̀ràn àyàn òun làwọn máa ń lò fún. ṣùgbọ́n nínú Islam generally tá a bá ń sọ pé sunna òun náà ni tariqatu nabiyyi sallallahu alayhi wa sallam fi kulli ma jaa bihi. ó ní ìlànà tó jẹ́ ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam níbi gbogbo àwọn nǹkan tí ànábì mú wal imam Ahmad alayhi rahmatullah wọ́n ní wà mínà sunnati lazimati allati man taraka min akhaslatan lam yaqbalha wa yu'min biha lam yakun min ahliha. wọ́n ní nínú àwọn sunna eléyìí tó pa dandan lórí ẹni tó bá jẹ́ mùsùlùmí sunna tó jẹ́ túláàfì sunna túláàfì téèyàn kan ò gbọ́dọ̀ sọ wípé òun gbé jù sílẹ̀ tí ò gbọ́dọ̀ sí mùsùlùmí kan tó gbọ́dọ̀ tàsé lórí ẹ̀ gbogbo bẹ́ẹ̀ bá ti jẹ́ ò gbọ́dọ̀ tàsé lórí eléyìí tá a fẹ́ wí yìí. wọ́n ní alẹ́tì máa ń tárọ́ka min ahoslatan èyí tó já sí pé ẹnikẹ́ni tó bá fi lè gbé ìkan nínú rẹ̀ jù sílẹ̀ lam yaqbalha kò gbà á kò gbà á wọlé walam yu'min biha kò nígbàgbọ́ sí i lam yakun min ahliha irú ẹni yẹn ò ní máa jẹ́ ẹni kò ní máa bẹ nínú àwọn onísúnà that is àníkàákúnú àwọn èèyàn tí wọ́n ń bẹ lórí títọ̀ ìlànà nábì àti ìdúró lórí ìlànà nábì. so ní ibà tí ó túmọ̀ sí pé ẹni yẹn tẹ̀yìn ò bá ti jẹ́ àlò méjì náà níbẹ̀ a sí súnà bẹ́ẹ̀ la ní tá a mọ̀ sí albidaa imma sunnatu wa imma albidaa bóyá kí nǹkan ó jẹ́ sunna ká fi nǹkan ti sára sunna àbí ká fi nǹkan ti sára bidaa ìtumọ̀ bídíà òun náà ni àdádálẹ̀ ẹ̀sìn àdádálẹ̀ nínú ẹ̀sìn so eléyìí à ń ran mọ́ wa létí pé àdádálẹ̀ nínú ẹ̀sìn kó má bàa dàrú máa lọ́wọ́ pẹ̀lú àwọn ohun àdádálẹ̀ lílo ayé bóyá bí pléènì bóyá bí handset bóyá bí aago bóyá bí rúùfù alumílíọ̀mù bóyá oríṣiríṣi láwọn nǹkan táwọn èèyàn ń lò nínú ètò ìgbésí ayé sòtá a bá ń sọ̀rọ̀ bídíà nínú Islam náà à ń sọ̀rọ̀ nípa àdádálẹ̀ tó ní ń ṣe pẹ̀lú ẹ̀sìn ni kìí ṣe àwọn àlámọ̀rí tayé àwọn àlámọ̀rí tayé àwọn àlámọ̀rí tọ́lọ́wọ́n ọba tú wàhálẹ̀ ká ṣe bó bá ṣe wà lórí ẹ̀ ni àyàfi yìí tá a bá rí ẹ̀rí tí ọlọ́run ọba bá fi dè wá nìkan sọ ẹnìkan ò ní sọ fún wa pé irú aṣọ ọ̀kan ni ó wọ̀ má wọ̀rú aṣọ ọ̀kan bákan ni ran mọ́ran bákan àfi yìí tá a bá rí tọ́ka wípé má ṣe lè báyìí tá a bá ti rí tọ́ka ọlọ́run ọba tú wàhálẹ̀ lórí àlámọ̀rí ayé ẹnìkan ò ní sọ fún wa wípé má gbélé blọ́ọ̀kù lọ́ máa gbélé amọ̀ má gbélé páànù lọ máa gbélé kókó torí pé àwọn eléyìí àlámàrí ayé tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó tó wàhálẹ̀ lé lórí ni. so bẹ́ẹ̀ ni òfin ní jẹ́ ẹ̀rí fún ẹnìkan kó máa sọ wípé nígbà tẹ́ ń sọ pé bídíà kan ní ẹ bídíà náà ní kéyìn ó máa gun pléènì náà so àá sì máa wò pé nínú àsìkò gbàtà àsìkò wáyé ní sẹ́ńtúrì tá a wà yìí kéèyàn kan ó jẹ́ àfa kó tó máa fi pléènì ṣe àpèjúwe bídíà ó túmọ̀ sí pé àgbóyè ẹni yẹn ó kúrú díẹ̀ sí ń ta mọ̀ sí Islam torí pé tá a bá ń sọ̀rọ̀ bídíà à ń sọ̀rọ̀ nípa àdádálẹ̀ nínú ẹ̀sìn ni a sọ̀rọ̀ nípa àlámàrí ayé sọ àlámàrí ayé kẹ́ tó lè gbégilé fún yàn á wò kí ọ̀nà wo ló ń gbà á lò ó ọ̀nà wo ló ń gbà á ṣe kíní so a wò kí ló fẹ́ fi ṣe bó ló ṣe ń lò ó tó bá jẹ́ pé nǹkan tí yẹn lè ní ẹni a ò ní bò náà ló ṣe tó ń lò náà tó o bá ti lò ó fi takò ọlọ́run ọba tó o fi takò anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba tó wálẹ̀ lórí yíyún. sọ alimami ahmed taba wo pé àdínú ọ̀rọ̀ wọn yìí wọ́n nínú àwọn súnà tó pọn dandan léèyàn lórí ní tó já sí pé ẹni tí ò bá gbà á tí ò gbà á gbọ́ àní pé ní alùsùnà tó túmọ̀ sí pé tá a bá ti pè ní alùsùnà jàmáà alùkílà pé yẹn alul bid'a ìtumọ̀ rẹ̀ nìyẹn so a ní karo ẹni yẹn kúnú àwọn ahlus sunna alul bid'a ni ẹni yóò máa jẹ́ wọ́n ní òun náà ní al-imanu bil qadari khayrihi wa sharrihi al bil qadari khayrihi wa sharrihi òun náà ní ìnígbàgbọ́ sí ta mọ̀ sí kádàrá al bil qadari ká nígbàgbọ́ sí kádàrá khayrihi wa sharrihi oore àti aburú rẹ̀ khairihi oore rẹ̀ wa sharrihi àti aburú rẹ̀ sólè ń jẹ́ àmọ̀ wípé ẹni tí ó jẹ́ kádàrá ẹni tá à ń pè ní kádàrá ojú méjì ló ní wajhul khair wa wajhush ojú rere àti ojú laburú so ojú àǹfààní àtojú nira méjèèjì náà ní bẹ nínú kọ́dàrù sola àfi níjà sí pé kádàrá táwọn gbàgbọ́ nìkan náà nìyí tó bá jẹ́ dáadáa àní nígbàgbọ́ sí èyí tó bá jẹ́ aburú àbí ńgbà míì ká gbà wípé kádàrá dáadáa òun nìkan ni kádàrá tọlọ́hun kádàrá taburú yẹn òun kì í ṣe kádàrá tọlọ́hun ọba Allah sotẹ́yìn bá ti pín báyìí ẹnìyẹn ti lọ́lọ́hun méjì báyẹn so alukọ́dàrú kullu min indillah gbogbo ń tá a bá ti pè ní kádàrá àtọ̀dọ̀ ọlọ́run ọba ni torí pé ń tá a ń pè ní kọ́dàrú ní ètò ọlọ́run hukmullahi wa qada'uhu alukọ́dàrú bí ma'ana hukmullahi wa qada'uhu so kádàrá ń ètò ọlọ́run ó ń túmọ̀ so kí ló pàtí alimami Ahmed tí wọ́n fi mú eléyìí wọnú àlàyé ń bíbáyìí ordinary lè wo mùsùlùmí náà ló mọ̀ wípé lára arkanul iman ó ní antumina bilqadar khairihi wa sharrihi bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so kò sí mùsùlùmí kan tí ó mọ̀ wípé nínú orígun gbàgbọ́ ni ká gba kádàrá gbọ́ ń bẹ ṣùgbọ́n a padà rí láàárín àwa mùsùlùmí àwọn tó padà tako kádàrá tí wọ́n sì ń jẹ́ mùsùlùmí wọ́n sì ń kílèmù pé mùsùlùmí làwọn wọ́n dẹ̀ ní kò sí ti ń jẹ́ kádàrá. so hadith kan bẹ́ẹ̀ ni sọ ẹ́ muslim hadith yà fà wá yahya bun ya'mar lára wọn tábìí ni lára wọn tàbíùn òní yahya ọmọ ya'mar òun ló ní ló nínú hadith yẹn ó sọ wípé àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ nípa kádàrá òun náà ni ma'abadu al ma'abadu al-juhani òní awwalu man qala fil qadar ma'badul juhani awwalu man qala fil qadar bil basra ma'badul juhani. ó lákòókò ẹni tí ó kọ́kọ́ sọ̀rọ̀ nípa kádàrá ó tún dárúkọ òlu títí sínú kátàkù kádàrá yìí ti bẹ̀rẹ̀. so àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ takò kádàrá ó sọ ibo ló ti bẹ̀rẹ̀ òun náà nílùú Basra ìlú Basra yìí ní Kúfà ní Baghdad ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ kódà kìí sásìkò tó jìnnà sásìkò ànábì ní ìtako kádàrá bẹ̀rẹ̀ àsìkò tó yẹ pé àwọn sàábì ànábì sì ń bẹ ní ayé sàábì tó dẹ̀ kú gbẹ̀yìn nínú àwọn sàábì òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ló kú ní kíni jama ó kú ní one oh ten ní ìjìrá one hundred and ten járí ìjìrá òun náà ló kú one ten ní ìjìrá sàábì tó kú gbẹ̀yìn nìyẹn tọ́wọ́ sọ fún wa pé sàbẹ̀ kan kú ní one eleven ìjìrá kìí ṣe sàbẹ̀ tó ẹni tó kú gbẹ̀yìn ní sàbẹ̀ òun náà ló kú ní one ten ní ìjìrá ó túmọ̀ sí pé àsìkò ò tí pé rárá sásìkò ànábì sallallahu alayhi wa sallam so àfáà wa tí a pè ní Yahya ọmọ Ya'maru yìí ó nígbà tí Ma'bad al tó bẹ̀rẹ̀ sí ní tako kádàrá ní ìlú Basra eléyìí fa tí òun àti ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Humaid bun Abdulrahman al Humaid bun Abdulrahman al-Himyari àwọn méjèèjì àwọn fẹ́ ṣe hajj àbí umra fún wa wo pé kọ́lọ̀ ń tiẹ̀ ṣàánú àwọn kọ́lọ̀ ń fa àwọn ṣe kò ń gẹ́ káwọn pàdé nínú àwọn sàábì ànábì káwọn dá ọ̀rọ̀ yìí lẹ̀ fún káwọn gbọ́n tí ó sọ nípa ẹ̀. ṣùgbọ́n wọ́n ṣe dé maka ìgbà tọ́lọ́wọ́n bó bá wọn ṣe wọ́n pàdé àáfàá wa àgbà ńlá nì nínú àwọn fòkànhá ọ̀sọ̀hábà nínú àwọn onífíkìwù tí fíkìwù yìí dáadáa náà àwọn sàábì ànábì táà korúkọ rẹ̀ ní Abdullahi ọmọ Umar àríkú gbogbo àná là máa ń gbọ́ Abdullahi ọmọ Umar gbogbo àná là máa lórúkọ là máa láwọn orípa bá tiẹ̀ máa lójú tá a máa lé bọ́ọ̀lù ṣe dá àmọ́ orípa Abdullahi ọmọ Umar kò pamọ́ nínú Islam pàtàkì jùlọ kò pamọ́ sí àwọn tí wọ́n bá ń bẹ lórí sunna nabi ó ní àwọn bá àfáwà Abdullahi ọmọ èèkàn akin ìmọ̀ àwọn bá a pàdé nínú mọ́ṣáláṣí làwọn ti bá a ló bá ní ọlọ́run bá wa ṣe kódà ẹni tá a ti bá pàdé ò dáa bẹ́ẹ̀ làwọn bá lọ bá àfa wa Abdullahi ọmọ Umaru yìí pé nǹkan kan mà ló mà ṣẹlẹ̀ lọ́dọ̀ wa lágbègbè ọ̀dọ̀ wa ní Basra àwọn kan mà ní yaqra'una al-Qur'an wọ́n á máa ka Qur'an dáadáa o ka Qur'an dáadáa wọ́n ha Qur'an tó bá ti sọ lásìkò àwọn sálàfù wípé tábàròyìn èèyàn wípé kọ́ọ́ríwù ni ó yàtọ̀ díẹ̀ sí kọ́ọ́ríwù tiwa lásìkò yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ kùrọ́ọ̀wù lásìkò tiwa kùránì ni wọ́n há wọn ò há fi kí kùránì ọ̀pọ̀lọpọ̀ àwọn kùrọ́ọ̀wù àsìkò tiwa yìí lẹ́bìrì kọ́ọ́ríwù tí ó máa di kíni tí ò ní kírun déédéé ẹ̀rí kọ́ọ́ríwù tí ó máa ṣe bídíà kọ́ọ́ríwù náà sì ni ó jẹ́ sọ̀pọ̀lọpọ̀ àwọn kùrọ́ọ̀wù àsìkò tiwa yìí nìyí wọ́n há kùránì wọn ò máa fi kí o. ṣùgbọ́n àwọn kùrọ́ọ̀ù lásìkò yẹn tí wọ́n bá ròyìn yẹn lásìkò àwọn sálàf àwọn sọ̀hábà àwọn tàbí òun wípé kọ́ọ́rì òní lágbájá lágbájá ń ka kùrán kìí ṣe pé kà ń ka kùrán nìkan ń ka kùrán ó sì ń mọ̀ tó máa ń ti kùrán sọ. torí pé àwọn ẹni ìṣíwájú nìyí á ni yìí lásán sàkó téèyàn ti lè kó méjèèjì pọ̀ ni wọ́n máa ń kó Quran yóò kọ́ pẹ̀lú fíkìú torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n gba Islam náà rí pé àgbà ni wọ́n fi wọlé sínú Islam so wọ́n ń pa méjèèjì pọ̀ ni. àwọn ń sọ fún àfàwọ̀ Abdullahi Umar wípé àwọn tá à ń sọ yìí ni yaqra'una al-Qur'an wọ́n máa ń ka al wọ́n máa ń ka al dáadáa wọ́n gbóná ń pa al dáadáa wa ay yatattaba'una al-ilm wọ́n sì máa ń wá ìmọ̀ wọ́n máa ń ṣe kínní wọ́n máa ń wá ìmọ̀ wọ́n bá gbọ́ pé màá bẹ́ẹ̀ ń bí wọ́n lọ bẹ̀ wọ́n gbọ́ pé màá bẹ́ẹ̀ ń bí wọ́n lọ bẹ̀ wọ́n ń wá ìmọ̀ dáadáa wọ́n ń sojú kòkòrò mímọ̀ ó ní ṣùgbọ́n náà bá ń sọ wípé níbi báyìí ká mú nǹkan kan jáde níbẹ̀ yẹn ìtọ́ka níbi báyìí ti hàn wípé máa bá dùn lè jó hàn ní tó pilẹ̀ ká máa tako kádàrá ó ti láwọn èèyàn lẹ́yìn tí wọ́n ń tẹ̀lé ó ti láwọn èèyàn tí wọ́n gbàrò rí ẹ̀ tó sì já sí àwọn èèyàn náà nínú àwọn onímọ̀ ni wọ́n nílùú Basra. wọ́n ní ṣùgbọ́n wọ́n ń sọ wípé tọ̀ kò sí ti ń jẹ́ kádàrá o wa anna al-amra unfun wa anna al-amra unfun ìtumọ̀ ẹ̀ ni pé kò sí kádàrá gbogbo nǹkan tí máa ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ ní tuntun ni kò sí tẹ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn látara istinab wa anna al-amra unfun gbogbo tí ń ṣẹlẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ni kò sákọọ́lẹ̀ kan fún bì kan. wa anna Allah la ya'lam la ya'lamu shay illa ba'da wuqu'ihi. wọ́n ti sọ pé ọlọ́run ọba Allah kò nímọ̀ nípa nǹkan kan àfi lẹ́yìn ìgbà tí nǹkan yẹn bá ti wà àbẹ́yìn ìgbà tó bá ṣẹlẹ̀ lọ́lọ́run tó mọ̀ so wọ́n gbà wípé ìmọ̀ ọlọ́run ọba àmọ́ ọlọ́run ọba gba ìròyìn pẹ̀lú mímọ̀ but kìí ṣe ìmọ̀ yẹn kìí ṣe kò wà azali kìí ṣe ìmọ̀ tó ti ń bẹ tí ò nípìlẹ̀ tán bá ní ilmun azaliyun ò ní pé kò nípìlẹ̀ so ìmọ̀ tó nígbà tó bẹ̀rẹ̀ ni kìí ṣe ìmọ̀ tí ò nígbà tó bẹ̀rẹ̀ ìgbà tí mọ ọlọ́run sì máa ń bẹ̀rẹ̀ nípa gbogbo nǹkan lọ́dọ̀ tiwọn òun náà nígbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ ìgbà náà ni ọlọ́run tó máa ń pa ẹ̀ ha ọ̀rọ̀ tí wọ́n sọ yìí burú gan nígbà tí wọ́n sọ̀rọ̀ bó ṣe ń bẹ́ẹ̀ muslim nìyẹn o nígbà tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ yìí fún sayidina umar umar ní sayidina eh, abdullahi bin umar abdullahi bin umar ó ní tẹ́ ẹ bá ti tún bá wọn pàdé ẹ fún wọn wípé èmi abdullahi ọmọ umar bari minhum wa annahum pé èmi abdullahi ọmọ umar mo bọ́ pa bọ́sẹ̀ kúò níbi ìníbàtà pẹ̀lú wọn nípa ẹ̀sìn ní ìbáwọn tàn kankan nípa ẹ̀sìn jẹun pé ẹ̀sìn náà ló so ló so mùsùlùmí tí bíbí ò pa wọ́n pọ̀ ẹ̀sìn náà ló so wọ́n pọ̀ tẹ́lẹ̀ ó ní pẹ̀lú tí wọ́n ń sọ yìí mo bọ́ pa bọ́sẹ̀ kúò wọn ní ìbáwọn tàn nípa ẹ̀sìn o kò sí ìbátan ẹ̀sìn láàrin ìlú àti àti wọn mọ́ wa annahum bura'ahu minni ẹ sì sọ fún ẹ pé àwọn náà bẹ́mi náà papọ̀ nípa ẹ̀sìn o àjọ papọ̀ nípa ẹ̀sìn. sọ abdullahi ma umaru ṣe kínní ó tàbárà ó bọ́sẹ̀ kú níbi ìbátan wọn pẹ̀lú ẹ̀sìn ó sì bọ́pá àwọn àtẹ̀sẹ̀ wọn kú lára ìbátan wọn sóhun pẹ̀lú ẹ̀sìn. ó wá ní ẹ bá ń sọ fún wọn pé tí ìkànnì wọn bá ní tó tó ní gold tó wá ná gbogbo ẹ̀ fọlọ́wọ́n ọba tó ná sójú ọ̀nà ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ò ní gbà á lọ́wọ́ rẹ̀ hatta yu'mina bil qadar ọ̀ǹtì ìgbà tó bá tó gbà pé kádàrá ń bẹ ọlọ́wọ́n ò ní gbà kankan nínú iṣẹ́ rí ẹ̀ àfìgbà tó bá tó gbà wípé kádàrá ń bẹ ẹlòmíín lè lọ hundred years láyé iṣẹ́ rẹ̀ tí ó rí ṣe fọlọ́wọ́n ọba lè má tó òkè òkè wúdù ó lè má tó òkè sóbì kódà iṣẹ́ rẹ ẹlòmíì lè má kún ó lè má kún tipa ọkọ̀ kan ọkọ̀ yẹpẹ kan iṣẹ́ rẹ ẹlòmíì ń ṣe àtìrún rẹ̀ àtàwẹ̀ rẹ̀ àti gbogbo ẹ̀ tẹ́bánikẹ́ máa kú ládàá rẹ̀ jọ lè má kún tipa ìyẹpẹ ọkọ̀ kan ámbèlè òkè wood òkè tó yẹ pé tẹ bẹ̀rẹ̀ sí ní tọ̀ gbígbà tẹ̀ ń ṣe ìrìn àjò tẹ̀ ń ṣe tẹ̀ ń lọ sí tẹ̀ ń ṣe tẹ̀ ń travel ni. ogun sọsẹ́yìn náà ọmọrù abdullahi ọmọrù ní ẹ bá ń sọ fún wọn pé gbogbo tí wọ́n bá ná sójú ọ̀nà ọlọ́run ọba ní góòlì tó bá tó kehud ọlọ́run ọba ò ní gbà lọ́wọ́ ẹni bọ́dì nínú àwọn tí wọ́n bá ń takò kádàrá yìí àfìgbà tán bá tó nígbàgbọ́ sí kádàrá. tó wá ní fa inni sami'tu abi torí pé mo gbọ́ lẹ́nu bàbá mi ó wá dárúkọ bàbá rẹ̀ ó wá kó ti hadisi jibril tá a mọ̀ yẹn tí jibril wá bá òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó bi nípa islam tó bi nípa qadar tó bi nípa ilúpa al-ihsan ó wá kó tiẹ̀ kí bàbá àwọn sọ wípé àwọn ń bẹ lọ́dọ̀ ànábì ńjọ́ kan àwọn jòkó sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lárakùnrin kan dé oróyìn ẹ̀ bó ṣe gbàròyìn nínú hadithi ni pé àwọn ọmọ ó sàsọ gbòòròyìn tá a ti mọ̀ tó ti kọ́ mọ̀ yẹn torí àsìkò so ó béèrè nípa islam anabi fún níro nípa islam ó sáìn sí èsì anabi ó sáìn sí èsì anabi pé sọdákùtà òótọ́ ló sọ. ó ló tún béèrè nípa iman anabi tó fún lésì nípa ti jẹ́ iman so ó wá níbi iman yẹn anabi wá ka yìí pé an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhiri ó márùn-ún wa an tu'mina bil qadar wa sharrihi ó ní sáà nàbì fi fún lẹ́sìn nìyẹn ànábì gangan ó fi rìn lẹ̀ pé kádàrá ń bẹ tó ẹnì kó sọ wá sọ pé ọmọ ẹlẹ́yìn ànábì lòun ni tí ó wàá tako nǹkan tí ànábì rẹ̀ gbàgbọ́. so àfàwọ̀ abdullahi ma umar ojàmọ̀ dànù so lẹ́yìn ní ìpìlẹ̀ bí ìtako kádàrá ṣe wọlé tó fi já sí àwọn tí wọ́n jẹ́ àwọn àlùfáà súnà nígbà tí wọ́n bá ń kó àwọn tó jẹ́ súnà tá a takojọ́ nìyí wọ́n á mọ̀rọ̀ kádàrá náà wọ́n á mú wọ́n bẹ̀ torí pé àwọn kan ti takò orí tí wọ́n sì láwọn jẹ́ mùsùlùmí wọ́n ti takò orí tí wọ́n sì láwọn jẹ́ mùsùlùmí so ìpìlẹ̀ kádàrá nìyẹn ìlú tí wọ́n ti kọ́kọ́ takò kádàrá Basra ni ẹni tó kọ́kọ́ takò kádàrá káwọn yẹn tó gba ìròrí rẹ̀ Ma'bad al-Juhani olórúkọ ẹ̀ nílùú Basra ẹni tó sì gbé ìdájọ́ ilé òun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ lórí níjọ́ náà lọ́hùn-ún àfọwọ́ abdullahi umaru ló já wọn dànù kúrò nínú islam pẹ̀lú pé wọ́n takò kádàrá wọn wọ́n ṣe kí ni wọ́n bọ́ ta ọ̀rọ̀ pé ẹ sì bí wọ́n sà ń kírun náà wọ́n sà ń gbàwẹ̀ náà wọ́n sà ti takò hajj wọn ò ti takò zaka kádàrá nìkan náà ni tó wẹ́ fi yẹn nìkan lẹ̀ kò tó bá yẹn táwọn mọ̀ sọ rárá kò rí bẹ́ẹ̀ sóyún ní alimam ahmed pẹ̀lú ti orin lẹ̀ látọ̀dọ̀ afáwọ̀ abdullahi umaru yìí náà fi ní nínú tó jẹ́ súnà téyìn ò gbọ́dọ̀ takò téyìn ò gbọ́dọ̀ mọ́ gbà tó já pé ẹni tó bá fi lè takò kìí ṣe àlò súnà yẹn pé kìí ṣe mùsùlùmí gidi kìí ṣe mùsùlùmí tá a lè kà kó mùsùlùmí òdodo wọn lò náà ní ọ̀rọ̀ alqadar so tá a bá mọ ìpìlẹ̀ ibi tí ìtakò kádàrá ti wá tá a sì máa kí lórúkọ ẹni tó kọ́kọ́ takò ní tá a sí alqadar. talo ó sì gbé ìdájọ́ lé wọn lórí pé kò sí ìbátan láàrin àwọn àtàwọn mùsùlùmí pẹ̀lú ìròrí wọn yẹn ìròrí wọn òun ṣe Islam so kọ́dàrá gángan ó láwọn marotib ó ní àwọn marotib ní tí wọ́n pè ní marotib náà ni ìpele ìgbésẹ̀ kádàrá ìpele ìgbésẹ̀ so àkọ́kọ́. in tó jẹ́ ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni ilmullah almuhitu bi kulli shay'in ẹni tí ó nígbàgbọ́ sí kádàrá lára in tó jẹ́ ọ̀ràn yẹn mọ́jẹ̀mú ìlàlàáfíà ìgbàgbọ́ sí kádàrá òun náà ni kéèyàn ó gbà wípé ọlọ́run ọba ti mọ̀ nípa gbogbo nǹkan qabla an yakun síwájú kí nǹkan yẹn tó máa bẹ́ẹ̀ so eléyìí májẹ̀mú kẹni tó pàtàkì tẹni tó bá jẹ́ mùsùlùmí tó ló ń gba kádàrá gbọ́ tí ò gbọ́dọ̀ máa mà tó bá gba kádàrá gbọ́ ìpele àkọ́kọ́ ni pé o gbọ́dọ̀ nígbàgbọ́ wípé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó mọ gbogbo nǹkan síwájú kí gbogbo nǹkan tó máa bẹ síwájú kí gbogbo nǹkan tó máa bẹ ọlọ́run ọba ti mọ nǹkan yẹn. so bákan náà lẹ́yìn ìmọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba ti mọ gbogbo nǹkan tí ó máa bẹ ìlà kìámi sáà títí táyé kìámọ̀ ó fi dé táyé ó fi parẹ́ táyé òfin ní jáyé mọ́ àti tí ó padà tún máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà táyé bá parẹ́ àákọ́kọ́ gbà wípé gbogbo ẹ̀ lọ́lọ́run ọba Allah subhanahu wa sọsẹ́ láwọn tí wọ́n máa ń takò kádàrá àwọn gbà wípé ọlọ́run ọba ò ní mọ̀ nípa nǹkan tí ò bá ti ṣẹlẹ̀ so ìgbàgbọ́ tí wọ́n nìyẹn ẹni tí ò bá ti ṣẹlẹ̀ ọlọ́run ọba aláwọ̀ nímọ̀ nípa rẹ̀ lọ́dọ̀ ọtí wọn. sòtí wọn bá fẹ́ yàtọ̀ sí wọn ìwọ gbọ́dọ̀ gbà wípé in tó ti ṣẹlẹ̀ àti in tí ó ti ṣẹlẹ̀ àti in tí ó padà ṣẹlẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba nímọ̀ nípa rẹ̀. so ìmọ̀ ọlọ́run ọba yìí ó rọ kiri gbogbo nǹkan tí ó máa gbéra àti nǹkan tó sì fara sínkú tó fara sínkú ìyẹn pé nǹkan yá pé kèétí ẹ̀ tí ì rú wúyẹ́ in tó ń rú àti tí ò rú gbogbo ẹ̀ lọ́wọ́ ọba mọ́ so kò sí nǹkan kan tí ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala tí ò ní mọ̀ nípa rẹ̀ alima ma kana wa alima ma yakun ọlọ́wọ́ ọba mọ̀ tó ti ń bẹ ọmọ tí ó padà máa bẹ. wa alima kayfa sayakunu idha in kana tí nǹkan yẹn ó bá padà máa bẹ bóun ni ó ṣe rí ọlọ́wọ́ ọba ti mọ̀ so ìmọ̀ ọlọ́wọ́ ọba rọ kiri ká gbogbo nǹkan. so májẹ̀mú àkọ́kọ́ nìyẹn kí ìgbàgbọ́ sí kádàrá èèyàn ó tó lè ní àlàáfíà so májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tó de ìgbàgbọ́ rẹ sí kádàrá kó tó lè lálàáfíà òun náà ni alikitaaba àkọsílẹ̀ sọlọ́ngọba Allah subhanahu wa ta'ala gbogbo tọ́lọ́ngọba ti mà yí pátá ọlọ́ngọba tún ní àkọsílẹ̀ fún ọlọ́ngọba lákọsílẹ̀ fún. anabuwa muhammad sallallahu alayhi wa sallam yabushin bẹ́ẹ̀ sọ muslim ànábì ní ọlọ́run ọba kọ kádàrá gbogbo nǹkan pátápátá gbogbo nǹkan ọlọ́run ọba kọ kádàrá rẹ̀ kọ́bílà kọ́lùkì sàmáwáàtì wal ardi síwájú kọ́lọ́run ọba tó dá sánmà àti ilẹ̀ bi khamsina alfa sana aw bi khamsina ní dèédé fifty years so kádàrá gbogbo àwọn nǹkan pátápátá before kọ́lọ́n tó máa dá nǹkan ọlọ́run ọba ti kọ kádàrá rẹ̀ kalẹ̀ ọlọ́run ọba ti kọ kádàrá gbogbo nǹkan kalẹ̀ ní dèédé fifty years síwájú kí àwọn nǹkan yẹn tó máa wá ṣe kí ni kó tó máa bẹ so àkọsílẹ̀ ti ń bẹ fún gbogbo àwọn nǹkan pátápátá tó yá sí àkọsílẹ̀ yẹn kò sí nǹkan tó lè yí padà ẹni tó kọ́ náà ló lè yí nǹkan rẹ̀ padà torí pé inú ròyìn ọlọ́run ọba inna ala kulli shay'in qadir sọ ọlọ́run ọba dájúdájú ọba kan ni tó já sí wípé ó lágbára lórí gbogbo nǹkan so lára ọ̀nà gbàgbà kádàrá gbọ́ ni pé gbogbo kádàrá ló lákọsílẹ̀ níta wá ń pè ní kádàrá yìí kò sí nǹkan tí ò ní o kò sí nǹkan tí ò á padà má wọn àyà kan wá fún wọn tá a sì mọ̀ pé kò sí nǹkan tí ò ní kádàrà. nínú àwọn ìpele ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pele al-iman bil-qadar tí ó fi lálàáfíà òun náà ni al-iman bil-mashi'a al-mashi'a ma sha'a kana a gbà wípé ọlọ́wọ́n ọba gbogbo ntọ́lọ́wọ́n ọba bá kádàrá òun ìtọ́lọ́wọ́n ọba fẹ́ nìyẹn. ìmí ìtún bẹ tọ́lọ́wọ́n ọba tún lè kádàrá ṣùgbọ́n ìtọ́lọ́wọ́n ọba fẹ́ òun ló ṣe kíni ló kádàrá rẹ̀ kò túmọ̀ sí pé bíi tí agbára ọlọ́wọ́n ọba mọ nìyẹn ṣùgbọ́n tọ́lọ́wọ́n ọba fẹ́ lọ́lọ́wọ́n ọba kádàrá rẹ̀ so a nígbàgbọ́ sí màṣíyà ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala a sì nígbàgbọ́ sí pé màṣíyà rẹ̀ òun òun náà ni ó ṣe fífẹ́ ìtumọ̀ màṣíyà ni fífẹ́ Kama má ṣe mistake fífẹ́ àti ìnífẹ̀ẹ́ sí ó yàtọ̀ síra wọn sọta bá ní fífẹ́ èèyàn lè fẹ́ nǹkan kó wà níbì kan ní kò túmọ̀ sí pé nǹkan yẹn èèyàn nífẹ̀ẹ́ sí but èèyàn lè fẹ́ nǹkan yẹn kó wà bẹ́ẹ̀ torí pé nínú àgbékalẹ̀ ètò èèyàn ni pé eléyìí náà gbọ́dọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí pé nǹkan yẹn jẹ́ nǹkan tá a nífẹ̀ẹ́ sí. Si ọlọ́run ọba gbogbo ohun tí ó bá ti ń bẹ gbogbo tó ń bẹ kádàrá ọlọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ ni. so màṣíyà ọlọ́run ọba ó kó sínú àtọ́ọ̀ẹ́ wal ma'siya kéèyàn máa pa òfin ọlọ́run ọba mọ́ ìpa òfin ọlọ́run ọba mọ́ ọlọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ láàkiri àwọn tí ń pòfin ọlọ́run ọba mọ́ ẹ̀ṣẹ̀ náà ọlọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ láàkiri àwọn tí ó máa dẹ́ṣẹ̀ àmì ìwòlọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí nínú méjèèjì bí tí yàtọ̀ ti wáyé nìyẹn tọ́lọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí tọ́wà ọlọ́wọ́n ọba kórìíra máa fíà ọlọ́wọ́n ọba fẹ́ràn ìpa òfin mọ́ ọlọ́wọ́n ọba ò nífẹ̀ẹ́ sí ìmọ̀ yapa òfin ọlọ́wọ́n àmọ́ méjèèjì ọlọ́wọ́n ọba fẹ́ kó wà. so al-kufr wal-iman màsíyà ọlọ́wọ́n ọba fífẹ́ ọlọ́wọ́n ọba ó kó ìṣekèfèrí ìgbàgbọ́ àti ìṣekèfèrí sínú. sọlọ́wọ́n ọba fẹ́ kí ìṣekèfèrí máa bẹ kí kúfúrú máa bẹ́ẹ̀ ọlọ́run ọba sì fẹ́ kí ìmánì náà máa bẹ ṣùgbọ́n ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí kan kò nífẹ̀ẹ́ sí kan ṣọlọ́run ọba nífẹ̀ẹ́ sí al-iman ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí al-kufru ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí al-iman kò nífẹ̀ẹ́ sí al-kufru nínú fífi ọlọ́run ọba ọlọ́run ọba fẹ́ khayr ọlọ́run ọba fẹ́ sharr so khayru ń bẹ sharru ń bẹ méjèèjì náà lọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ló fẹ́ àmọ́ ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí ìmáa ṣe khayr ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí ìmáa ṣe láburú ṣùgbọ́n méjèèjì náà ló máa wà tó gbogbo àwọn nǹkan tó bá ti ń bẹ tó ń bẹnu kádàrá ọlọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ àmọ́ kò túmọ̀ sí pé gbogbo rẹ̀ lọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí tolófa tí a kì í fi fi kádàrá ṣe ẹ̀rí pé àtúbájá sí ọlọ́run ọba ò bá nífẹ̀ẹ́ sí ni a sì máa wá ṣe ọlọ́run ò nífẹ̀ẹ́ sí àmọ́ ọlọ́run ọba fẹ́ so àìnífẹ̀ẹ́ sí yẹn ẹni tó bá ṣe tí ò nífẹ̀ẹ́ sí lọ́lọ́run wa bá wí. àwọn afáàtì máa ń sọ fún wa pé ṣe ẹ̀rí kádàrá yẹn ni wọ́n ẹbí ṣẹ̀rí o torí pé alqadaru qudratullah ń tà ń pè ní kádàrá agbára ọlọ́run ọba ni. ó ń jẹ́ ká mọ̀ yìí pé ah, ọlọ́run ọba Allah ó ní agbára débi wípé ó lè ṣe léyìí ṣe léyìí ṣe léyìí ṣe léyìí ṣe léyìí ṣe léyìí ṣe ò sì ní forí jọ̀kan tí ò sì ní jọ̀kan tàbá wo látara ìdẹ́dẹ́ àwọn èèyàn káwo iye àwọn èèyàn ọlọ́run bá dá wa kan ó dá wa léèyàn bá a ti tún wá jẹ́ èèyàn yẹn a tún wá jẹ́ oríṣiríṣi ìran àti ní dàpọ̀ mọ́ra wa kálukú dọ́mọ tiẹ̀ mọ̀ tọmọ bá pé millions nínú school nínú ilé ẹ̀kọ́ kan tọ́lọ́mọ bá débẹ̀ tó bá fẹ́ mú ọmọ rẹ̀ kò ní ṣe ọmọ ọlọ́mọ mú sí tiẹ̀ kódà kan wọrú aṣọ kan náà kán mọ̀ gajura wọn lọ kán sanra bákan náà ẹgbẹgbẹ̀rún ọmọ bá máa jáde títí ò báyìí tí ì jáde kò ní mọ́ ọmọ ọlọ́mọ nígbà tí ò bá ti lérò àtijọ́ ọmọ gbé sọ ọmọ rẹ̀ yẹn yóò dá tiẹ̀ mọ̀ sókè lọ́lọ́run ọba fi sáré ẹni kọ̀ọ̀kan tá a fi dàpọ̀ àdẹ̀pọ̀ àdẹ̀dàpọ̀ so ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala eléyìí ń tọ́ka sí agbára ọlọ́run ọba láti fi ṣe yàtọ̀ láàrin gbogbo nǹkan ọlọ́run ọba dá wọn kó dá wọn lẹ́jà. sòtọ́lọ̀ ń bá ní káwọ́ máa bẹ nípò ẹja tó dáwà sínú omi tó dá ẹja sórí ilẹ̀ ní ọlọ́run bá lágbára tọ́lọ́run bá dá kan lẹ́ja àwọn bẹ́ẹ̀ omi ó dá kan lẹ́yẹ ó kan ó gbogbo ta kàálẹ̀ yìí náà jọra wọn wọ́n tún wà ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́lọ́run bá wọn náà jọra wọn àwọn àlùjánu wọn. bẹ́ẹ̀ làwọn màlẹ́kà náà ń bẹ rẹpẹtẹ tó bẹ́ẹ̀ wá làwọn oríṣiríṣi nǹkan tó yàtọ̀ sí nǹkan ẹlẹ́mìí tọ́lọ́wọ́n bá tún dá lónìí ranran ọlọ́run ló máa yẹ ewé tí ń bẹ ọlọ́run ló máa yẹ igi tí ń bẹ igi ọ̀pọ̀ igi ẹ̀ igi kò tó dá nínú ọgọ́rùn-ún igi tá ẹ̀ ẹ̀kan máa rí náà ni ẹ̀kan a máa ń gbọ́ bá sùn wà máa fún lóko tó bá ló bá ṣubú ló bá tún fẹsẹ̀ kọ́ ìtàkùn kan ló ń bá gbé lónìí mọ̀jẹ̀ ń ṣubú igi mọ̀jẹ̀ ń ṣubú ló bá tún fún lórúkọ. so ọlọ́run ló wá mọ iye ẹ̀ bẹ́ẹ̀ níranìran ọlọ́run ló mọ iye flowers bọ́lọ́run ọba ṣe dá gbogbo nǹkan nìyẹn eléyìí ká ó ń tọ́ka sí agbára ọlọ́run ọba gbogbo nǹkan tọ́lọ́run wá dá yẹn kò wá sí tí ò ní kádàrá rẹ̀ so ìpele kan nìyẹn alimasiya lẹ́yìn rẹ̀ ni alkhalqu ntọ́lọ́n ti wá fẹ́ tó ti kọ́ ntọ́lọ́n ọba ti mà tó ti kọ́ lẹ̀ tọ́lọ́n fẹ́ bẹ́ẹ̀ ń ọlọ́run ọbú ma wá mú bẹ́ẹ̀ kí ma wá da al-khalq wal-ijad sòyẹn nìkan náà àwọn afẹ́ ẹlẹ́kọ̀ọ́ afọ́ àkùnrinkùnrin kan gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a wí ó kó sílé orin pé ilmun kitaba ilmun kitabatu maulana mashi'atuhu ilmun kitabatu maulana mashi'atuhu. وخلقه وهو إيجاد وتكوين علم كتابة مولانا مشيئته وخلقه وهو إيجاد وتكوين سوبا فاين فعلم كتابة مولانا مشيئته وخلقه وهو إيجاد وتكوين وخلقه وهو إيجاد وتكوين so àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn àwọn ìpele kádàrá ni so téèyàn bá ṣìnà níbi kan yóò ṣìnà níbi yòókù ìyẹn ló fà tó yá pé a rí nínú àwọn olùtakò kádàrá táwọn náà tún pẹ́ láàrin àwọn kan sọ wípé kádàrá rí ọlọ́run lónìí yìí òun àwọn aburú tó bá ń ṣẹlẹ̀ kì í sọ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run kọ́ ló ti wá lẹ́sìn máa gbọ́ nígbà míì lẹ́nu yorùbá náà sọ pé ọlọ́run kì í ṣe bí ọlọ́run kì í ṣe kíni jama kì í ṣe bí ìtumọ̀ ẹ̀ ni pé ire nìkan ló ń ṣe wá ní ire ló ń ṣe olúwa kì í ṣe bí ire ló ń ṣe but ìgbàgbọ́ nínú islam òun náà ni pé alkhairu wa sharru kulluhu min indillah oore àti láburú tó bá ṣẹlẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ọba ni tó bá ṣẹlẹ̀ sí yàn tí èsì kú olùsàtọ́wọ́ fà rẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ọba ni. àwọn tí wọ́n jẹ́ wọn kọ̀dàríyà máa ń sọ nínú ọ̀rọ̀ wọn tán máa ń sọ yàtọ̀ sí pé wọ́n sọ pé kò tí ń ti ń jẹ́ kádàrá nínú kan tí wọ́n tún máa ń sọ ni wípé ìta ń pè ní kọ́dàrú yẹn ta ń pè ní kádàrá yẹn wọ́n á ní al-insanu khaliqu af'alihi. al-insanu khaliqu af'alihi gbogbo ń tẹ́ ẹ bá rí téèyàn bá ṣe òun ló dá nkẹ́ ìsọlọ́n ló dá so anything téèyàn bá ti ń ṣe òun ló dá oorun tó ń sùn wá níwọ̀n náà ló dá tó bá sunkún ìwọ ló dá tó bá rẹ́rìn ìwọ ló dá so anything tọ́mọ èèyàn bá ti ṣe òun ló dá lọ́dọ̀ wọn. wọ́n á ní ọlọ́run ọbọ̀ wọn ní sọ pé ọlọ́run ní máa bọ̀ sí pé ìmọ̀ kan bẹ ọlọ́run ti mọ̀ kó tó ṣẹlẹ̀ wọn ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìgbà tó ṣẹlẹ̀ náà ló tó mọ̀ ìgbà tèmi àti ẹ̀ máa ń náà lọ́lọ́run ṣe kíni lọ́lọ́run náà mọ̀ ìgbà tẹ́ni tó ṣẹlẹ̀ sí tó mọ̀ náà lọ́lọ́run náà ṣe kíni ló mọ̀ lọ́dọ̀ àwọn akọ̀dàríyà so eléyìí nínú ìlànà burúkú ni. ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba jẹ́ ká mọ̀ láwọn ààyè tó pọ̀ nínú al-Qur'an al-Karim ọlọ́run ọba jẹ́ á mọ̀ láwọn àyè tó pọ̀ nínú alukur'an al-karim nípa ń tá a mọ̀ sí alukọ́dẹ̀rù. nínú àwọn àyà tí ọlọ́run ọba lè kí ọlá tí ó mú wá àyà tó ń bẹ nínú suratul qamar àyà forty nine. olùwọ́ba ní inna kulla shay'in khalaqnahu bi qadar káwọn náà wọ àyà yẹn. inna kulla shay'in dájúdájú àwa ọlọ́run ọba ọlọ́run ọba gbólóhùn àwa láti fi jẹ́ ká mọ̀ wípé ọba tó tóbi lòun. ó wà ní kulla shay'in gbogbo nǹkan khalaqnahu bi qadar á dá pẹ̀lú kí ni jama pẹ̀lú kádàrá alukurani ló sọ bẹ́ẹ̀ o. sókè yẹn wá rírú àwọn àyà ikú wa ní kò sí ti ń jẹ́ kádàrá sẹ́wọ̀n kó ti takò alukurani so irú ẹni yẹn ó ti jáde kó nínú Islam pẹ̀lú ìròrí rẹ̀ wọn. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ sọ́rọ̀ yáàfin àyà ẹlẹ́ twelve olùwọ́ba ni wa kulla shay'in ahsaynahu fi imamin mubin olùwọ́ba ni gbogbo nǹkan pátápátá gbogbo nǹkan ahsaynahu fi imamin mubin àwọn ọlọ́run ọba ti kọ gbogbo ẹ̀ akọ́jọ ahsaynahu ay jama'nahu katabnahu fi imamin mubin ay fi ummil kitab sínú yàtìrà eléyìí tó kílẹ̀ tí ó dàrú kò dàrú sọlọ́wọ́n bá fi rinlẹ̀ ń bì yìí kíkọ kádàrá kalẹ̀ ọlọ́wọ́n bá ní kúlà ṣẹ́yìn gbogbo nǹkan so eléyìí ń tọ́ka sí pé kádàrá àkọọ́lẹ̀ ń bẹ fún lọ́dọ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala eléyìí náà sì ló gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ gbogbo mùsùlùmí nínú suratul Baqara aya two hundred and eighty-five ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ní. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمينا وأطعنا غفرانك ربنا وإليك المسير من àyà yìí ọlọ́run ọba kó àwọn orígun márùn-ún nínú àwọn orígun kádàrá orígun imán ọlọ́run ọba kó pọ̀ mọ́ra wọn bíbá yìí ẹ̀rí olúwa ọba ní òjíṣẹ́ àti òjíṣẹ́ náà tí ṣe Muhammad sallallahu alayhi wa sallam ó nígbàgbọ́ sí ń tà sọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ olúwa rẹ̀ àti àwọn mùmínì gbogbo wọn ni wọ́n nígbàgbọ́ sí Allah àti màláíkà àti àwọn tírà àtàwọn òjíṣẹ́ wọ́n sì máa ń sọ pé àní ṣòǹpinyà láàárín ọ̀kan sí kan nínú àwọn òjíṣẹ́ bákan náà wọ́n sì máa ń sọ wípé sami'na wa ata'na agbọ́ntolúwa wa sọ a sì tẹ̀lé àṣẹ olúwa wa gufranaka rabbana wa ilaykal masir à ń tọrọ àforíjìn lọ́dọ̀ olúwa wa ọ̀dọ̀ rẹ̀ là á padà sí. àyà yìí ó kó gbogbo àwọn orígun márùn-ún sínú nínú kádàrá èyí tá a mú wá nínú suratul qamar yẹn ó dárúkọ orígun ẹlẹ́ẹ̀kẹfà eléyìí tó já pé gbogbo ẹ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó kó gbogbo ẹ̀ pọ̀ nínú ọ̀rọ̀ jibril tí amẹ́nubà lẹ́ẹ̀kan tó gbajúmọ̀ hadith jibril tó wá sọ́dọ̀ anábì ni. so a fún wa wípé kádàrá tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí nìyí ọlọ́run ọba ti kàkọ́ọ̀lẹ̀ rẹ̀ nínú hadith eléyìí tó ń bẹ nínú sahih muslim ó ń ṣe ọlọ́run ọba ní qaddarallahu maqadira kulli shay'in qabla an yakhluqa as-samawati wal arda bi khamsina alfa sana ẹ̀rí alfa fifty thousand years lọ́lọ́run ọba ti dá gbogbo ló ti kádàrá gbogbo nǹkan qaddarallahu maqadira kulli shay'in olúwa ọba Allahu kádàrá gbogbo nǹkan kádàrá gbogbo nǹkan ọlọ́run ọba ti kádàrá rẹ̀ kalẹ̀ síwájú kó tó dá sánmà àti ilẹ̀ bi khamsina alfa sanatin ní òǹdíwọ̀n fifty thousand years náà ní kádàrá gbogbo nǹkan ti wà so àwa yìí náà ń sìn ẹ̀dẹ́ èèyàn kádàrá ẹ̀dẹ́ ti ń bẹ lóǹdíwọ̀n fifty thousand years kọ́lọ́n tó dá èèyàn àkọ́kọ́ tí í ṣe bàbá wa Adam bẹ́ẹ̀ ni tàwọn àlùjànnú bẹ́ẹ̀ ni ti màlẹ́kà bẹ́ẹ̀ ni ti gbogbo nǹkan bẹ́ẹ̀ ni ti sánmà bẹ́ẹ̀ ni tilẹ̀ so eléyìí ń já mọ̀ wípé ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọba tó ní agbára ni. nínú alukur'an nínú suratul an'am aya fifty nine olùwọ́ba ni wà ń da uma fatihul ghaib àti pé ọ̀dọ̀ rẹ̀ sì ni kọ́kọ́rọ́ gbogbo àwọn akọ̀kọ́ ń bẹ la ya'lamuha illa hu ẹnìkan ò lè má kọ̀kọ̀ àyàfi òun nìkan yíyan Allahu nìkan ló máa kọ̀kọ̀. wa ya'lamu ma fil barri wal bahr <clears throat> olùwọ́ bá mọ gbogbo ohun tí ń bẹ ní orí ilẹ̀ àti ohun tí ń bẹ nínú omi gbogbo ohun tí ń bẹ lórí iyẹ̀pẹ̀ àti gbogbo ohun tí ń bẹ nínú odò olùwọ́ bá ní gbogbo ẹ̀ lòun mà kò sí kan tó ń wò má ń bẹ̀. kéèyàn kan á sọ wípé ìgbà tí nǹkan bá wà lọ́lọ́run tó mọ̀ sọ ọmọ táyì tí ì bí ń sin ọmọ táyì tí ì dàtọ̀ rẹ̀ gan-an ọmọ táwọn ọmọ kéékèèké tí ètí ìlàtọ̀ lára gan tí wọ́n padà bí gan ọlọ́run ètí màá sọ yẹn. ṣùgbọ́n pé léyìí ìlànà àánú ni tàbára wọn yẹn tí wọ́n bá ń sọ. bákan náà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní wa ma tasqutu min waraqatin illa ya'lamuha. ewé kankan ò sì ní jábọ́ lórí igi déwé náà ti wù kó rí bó ti wù kó máa àyàfi kọ́ lọ́wọ́n ọba mọ̀ ìyẹn ni pé gbogbo àwọn ewé tí ń jábọ̀ yẹn kò sí ìtọ́lọ́wọ́n bò mọ̀ kò séwé kan tọ́lọ́wọ́n bò mọ̀ nínú àwọn ewé tá a wọnú gbóngbà mi àbí tá a mọ travel gbà mi tá a mọ wogi lọ ṣúà tó yẹ pé igi kọ̀ọ̀kan ọlọ́run nìkan ló mọ iye òǹkà ewé tí ń bẹ lórí ẹ̀ gbogbo igi yẹn lápapọ̀ gbogbo ewé gbogbo ọlọ́run ọba mọ̀ ewé tí wọ́n tún bẹ lórí igi kọ̀ọ̀kan ọlọ́run ọba mọ̀ so àwọn èyí tó ti rẹ̀ dànù kúrò lórí igi àti míì àti iye ìgbà tewé ti rẹ̀ jábọ́ lórí igi míì tó pé àwọn àsìkò kan ń bẹ tí àwọn ewé máa ń rẹ̀ kúrò lórí igi tí gbogbo òyìn rẹ̀ kalẹ̀ yóò padà wá jẹrà mọ́lẹ̀ tó bá yá tójú ọba tún rọ̀ àwọn ewé mi ó tún sọ jí gbogbo iye ìgbà tewé ti sọ dí tó ti rẹ̀ dànù lórí igi gbogbo iye ewé tó ti rẹ̀ dànù lórí igi kọ̀ọ̀kan nígbèsí ayé igi yẹn ọlọ́run ọba máa olúwa ọba ní kò sí ewé kan tí ó jábọ́ tó wọn ọlọ́wọ́n bó ma wala habbatin fi zulmatil ardi bẹ́ẹ̀ ni kò sí oró orúgbìn kan tá a ti bọ́ ní òkùnkùn ní ilẹ̀ wala ratbin kò sí àwọn èso tútù kan wala yabisin àbí àwọn nǹkan tó ti gbẹ tó ti rọ illa fi kitabin mubin allahu akbar ọlọ́wọ́n ọba ní àfikún jásí gbogbo àwọn nǹkan yìí ti wà nínú àkọsílẹ̀ tí ó dàrú àkọsílẹ̀ tí ò ṣe kí n dàmá tí ó dàrú lọ́lọ́wọ́n bá pé illa fi kitabin mubin àkọsílẹ̀ tí ó dàrú inú gbogbo ẹni gbogbo ẹ wà so suratul an'am aya fifty nine yẹn láàyè mẹ́nu al-Qur'an olùwọ́ba Allah subhanahu wa ta'ala tún ní wa indahu mafatihu olùwọ́ba ní yá bunayya innaha in taku mithqala habbatin min khardalin ọ̀rọ̀ anabi wa ẹrú sin ọlọ́run ọba dáadáa ó ní ilẹ̀ ọmọ mi ìnáhà lọ́mọ dájúdájú wípé ìntàkùnmí kọ́lẹ̀ habbatin min khardalin tí a bá rí oró orúgbìn kan tó ṣe déédéé irúgbìn mustadi àgbègbè náà máa ń pè é khardal bíi ká sọ pé kílẹ̀ pé irúgbìn tó kéré ju ó máa ń kéré gan-an. bóyá ká pè ní jéró bóyá ká pè ní kíni ká pè ní jéró jéró yẹn náà fi ń ṣe kùnú òun náà fi ń ṣe kùnú tí wọ́n máa fi ń ṣògì náà gbà míì náà jéró òun ò tó tó ọkà bàbà ọkà bàbà tó fẹ́ẹ́ tó méjì jéró àbí mẹ́ta jéró gan jéró náà tó máa ń wẹ́ ara wọn lọ ṣògbóyò làwa wá ma ní irúgbìn tó kéré jù but àwọn arúgbìn míì tó ń bẹ lára àwọn èso míì tó já sí pé èso kan tẹ bá fọ́n tẹ bá fọ́n ó lè má jẹ́ ìta ń jẹ o àwọn arúgbìn wíní wíní wíní tí ó jáde lára yóò pọ̀ gan sẹ́rẹ́ àwọn arúgbìn wíní wíní wíní ohun tí kọ̀ọ̀kan wọn bá ń délẹ̀ òun náà lè wù tẹ́ẹ̀mọ̀ òfin àkóso awẹ́ tó báyìí tó ẹfẹ́ lè yọ mẹ́wàá rẹ̀ lára jéró gan ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ń sọ nínú àyà yìí pé tí èso bá rí bẹ́ẹ̀ pàtàkùn fi sọ́kọ̀rọ̀tìn kì í wá sínú ilẹ̀ ló wà ó wà lọ wà nínú ihò àpáta ọ́fíì sàmà wáàd àbó lọ wà nínú sàmà ọ́fíì àrùdì àbínú lẹ́lẹ̀ náà ló lọ wà ní yàtì bí Allah gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n ọba aláwọ̀ ṣe kínni ló yọjú rẹ̀ síta ọlọ́wọ́n mú gbogbo ẹ̀ jáde Allahu akbar láwọn àlùfáà ti fún wa pé alqadaru qudratullah ń tá ń pè ní kádàrá agbára ọlọ́run ọba ni tí ó sọ fún wa pé ọlọ́run ọba lágbára gan kò lágbára gan kò sí nǹkan tó fẹ́ ṣe àfihàn tọ́lọ́run ọba fẹ́ ṣe gbogbo tó bá ti fẹ́ ṣe ń gbà ṣíṣe ni. so eléyìí nínú àwọn aya nìyẹn ti ń tọ́ka fún wa láti lè nígbàgbọ́ sí alqadaru gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a mú wá ní orí kọ́dàrú yẹn. àwọn àyà mi tún bẹ nínú alukur'anul karim tọ́lọ́n ọba Allah subhanahu wa ta'ala tó tún já tó tún sọ nípa kádàrá tó pọ̀ gan àtàwọn àpèlé tá a kà yìí ọlọ́run ọba sọ fún wa nígbà tọ́lọ́run ọba sọ nínú alukur'an láyé ní wa rabbuka yakhluqu ma yasha wa rabbuka yakhluqu ma yasha ntoluwa rẹ bá fẹ́ loluwa rẹ máa ń dá ọlọ́run sọ fún anabi bẹ́ẹ̀ ní pé ntọ́wọ́n ọlọ́run ọba bá fẹ́ lòun máa ń dá kò túmọ̀ sí pé tó ń dáhùn nìkan ni agbára àwọn mọ lórí ẹ̀ èyí tó ń bá fẹ́ nìkan ló máa ń ṣe kí ni ló máa ń dá. ọlọ́run wa tún sọ fún wa láàyè ní inú Al-Qur'an pé wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ẹni tí ń tẹ́ bá fẹ́ ò lè rí bẹ́ẹ̀ ṣe fẹ́ kò lè ṣẹlẹ̀ illa an yasha Allah ń lè mú ṣẹlẹ̀ òun náà ni kọ́lọ́run ọba fẹ́ kọ́lọ́run ọba fẹ́ ló lè mú ṣẹlẹ̀ tó gbogbo eléyìí téèyàn bá fẹ́ nígbàgbọ́ sí ń tá a mọ̀ sí alukọ́dàrú àwọn ọ̀nà tí ó gbà nígbàgbọ́ yẹn ni àwọn ìpele mẹ́rẹ̀ẹ̀rin yìí ìpele tó pàtàkì ni tá a gbọ́dọ̀ gbọ́ yé nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa alukọ́dàrú so mẹ́rẹ̀ẹ̀rin náà ká tún kà fúnra wa ìpele alákọ̀ọ́kọ́ la pè ní kíni a pè ní alẹ́ẹ̀lmù barakallahu fikum so májẹ̀mú nìyẹn májẹ̀mú àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì alikitaaba ẹlẹ́ẹ̀kẹta almasiha ẹlẹ́ẹ̀kẹrin al alkọlùkù tẹ́ bá pè ní ìjáàdù náà ó lọ alkọlùkù wal ìjáàd àwọn àfa àmọ́ pa méjèèjì pọ̀ bẹ́ẹ̀ náà alkọlùkù wal ìjáàd so alẹ́ẹ̀lmù ní ìmọ̀ lẹ́bù wo ni ìmọ̀ ọlọ́run ìmọ̀ ọlọ́run ọba ìmọ̀ tí ò ní pìlẹ̀ ni ìmọ̀ bọ́lọ̀ wọn bó ṣe nípìlẹ̀ náà ni ìmọ̀ rẹ̀ ò ṣe kí ni ni ò ní sílẹ̀ ìmọ̀ ọlọ́run ọba wa rọ kiri ká gbogbo nǹkan alikitaaba ọlọ́run ọba kádàrá ó kọ kádàrá gbogbo nǹkan kalẹ̀ lóǹdí wọn ọdún mélòó síwájú kọ́lọ́n tó dáa lóǹdí wọn fifty thousand fifty thousand years so ọlọ́run ọba ti kọ kádàrá so eléyìí àwọn àgbàgbọ́ nìyẹn níta sì fẹ́ ò lè ṣe é àfi ntọ́lọ́ bá fẹ́ níta bá fẹ́ tó bá ṣẹlẹ̀ àgbà pé kíni jàmọ́ àgbà pé ó bá fífi ọlọ́run ọba mu ni. sóyìn ìkànnà àfáàní yuridu al-mar'u an yu'ta muna'u wa ya'ba Allahu illa ma arada ọmọ èèyàn máa fẹ́ ká fún un ní tó ń gbèrò àmọ́ ọlọ́run ọba ò ní fún èèyàn kan ní tó wu ẹni yẹn àti ntọ́lọ̀ ń bá fẹ́ so gbogbo ohun tó bá wà lọ́wọ́ wa ntọ́lọ̀ ń ọba fẹ́ ni so téèyàn bá tún gbọ́ kádàrá yé gan náà èyàn tún ní sinmi níbi kèéta náà àbí èyàn ní ní sinmi jàmọ́ èyàn ní sinmi níbi kèéta torí pé èyàn ti mọ̀ pé bọ́lọ̀ ń ṣe fẹ́ kí ti lágbájá orí ni ti lágbájá ń rí òun bó ṣe fẹ́ kí tèmi náà orí náà ni tèmi náà ń rí yìí èyí tí ó bá ti wá dùn mọ́wọ́ nínú bọ́lọ̀ wọn bá ṣe tó tiẹ̀ kí ni wàá ṣe wàá lọ ṣoògùn àbí kí kádàrá yẹn lè yí padà ṣe àṣàṣìràn ọlọ́run àwọn tá a máa ń lọ sóògùn pé àníyàn ìgbésí ayé ti ń lóyà ní ìfẹ́ sẹ́ ọwọ́ àlọ́ máa sóògùn máa sóògùn máa sóògùn sí àṣàṣì ran ọlọ́run ni àṣàṣì kọ́lé yẹn fi ń bọ́ lọ́hún sọ̀rọ̀ tí yẹn bá fẹ́ bọ́ lọ́hún sọ̀rọ̀ kí làá máa lò jàmọ́ àdúà la fi ń bọ́ lọ́hún sọ̀rọ̀ kì í sàṣàṣì kì í sóògùn kì í sóògùn rárá bẹ́ẹ̀ yẹn bá sóògùn ọ̀gán náà sí bẹ́ẹ̀ yẹn ti fẹ́ yí padà sí ó bá fífẹ́ ọlọ́run mu àbí ó bá fífẹ́ ọlọ́run mu ni ṣùgbọ́n yẹn ti wá wà nínú ọ̀ràn níwájú ọlọ́run tó pé ànígbàgbé àyà tá a mú ẹ pé wà má tasha'una illa an yasha Allahu rabbul alamin kódà ẹ̀wù ń tọ́lọ́ ọba fi parí ẹ̀ olúwa bá ní ẹ̀ lè fẹ́ kankan kí n tẹ́ fẹ́ òun wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ àfi kí olúwa ọba Allahu kó fẹ́ nǹkan yẹn náà nìkan yóò torí bẹ́ẹ̀ torí pé òun lolúwa gbogbo àgbáńlá ayé kọ̀ǹtúrò gbogbo nǹkan ọwọ́ ta ló wà jàmá ọwọ́ rẹ̀ sòtéèyàn bá gbọ́ kádàrá yé èèyàn sinmi èèyàn ní ní kì í ta èèyàn ní ní ẹ̀mí kó bàjẹ́ fẹ́ni tí ń dá fún látara pé èèyàn gbàgbọ́ yé kádàrá ni àmọ́ téèyàn bá ti gbọ́ kádàrá yé èèyàn ò máa dààmú yóò máa wá gbìyànjú láti fẹ́ kó bá ẹ̀dá kan ẹ̀dá mìíràn àmọ́ kò lè rí iṣẹ́ àfitọ́lọ́mbá ṣe kínni tó bá fẹ́ bẹ́ẹ̀ sotori ẹ̀ lára àwọn ẹ̀kọ́ tí ń bẹ ní abẹ́ al-imanu bil qadar òun náà ni àwọn eléyìí tó já sí pé mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ yé mo múrin kan wá bóyá kí n tún kọ́ǹtì torí àwa abẹ́ni tó bá rántí ẹni tó bá rántí tó bá mọrin ó lè ká mo múrin kan wá tó kó gbogbo àwọn ìpele mẹ́rẹ̀ẹ̀rin kádàrá yẹn tó kó pọ̀ hmm? sáré ni tó ti mọ̀ orin náà ní tá a bá ti mọ̀ gbogbo ìpele mẹ́rẹ̀ẹ̀rin kádàrá òun láti mọ̀ yẹn àwọn àlùfáà máa ń forí kó ìmọ̀ jọ torí kó lè rọrùn fún wa láti gbé sí orí tẹ́yìn bá ti lè mórí yẹn yóò kàn rántí àwọn kan yẹn ni so náà fi máa ń forí kó ìmọ̀ jọ. ilmun kitabatu maulana mashi'atuhu ilmun kitabatu maulana mashi'atuhu. وخلقه وهو إيجاد وتكوين وخلقه وهو إيجاد وتكوين علم كتابة مولانا مشيئته وخلقه وهو إيجاد وتكوين وخلقه وهو إيجاد وتكوين so تعبت a bá ti rántí القدر báwọn àti maratibu alqadar ọ̀nà nìyẹn a káfí parí ten to eight okay now so eléyìí inshallah ta'ala àkádó lórí àlàyé ọ̀rọ̀ ti kádàrá nítorí pé ìdádúpẹ́ kàyí náà a tún fẹ́ ṣàlàyé lórí ẹ̀ o ó sì lè fẹ́ gbàsìkò so a sì fẹ́ gbàsìkò wa púpọ̀ so mo rò pé ọ̀rọ̀ kádàrá tá a mú wáyé nísìn ó clear bí alhamdulillah so eléyìí ni ti alimam ahmed tí wọ́n kọ́kọ́ mú wá nínú àwọn nǹkan tó já sí ẹni tí ò bá gbà gbọ́ kò gba kádàrá gbọ́ wọ́n á sọ fún wa wípé àyìn táwọn àlùfáà fi máa ń kó ọ̀rọ̀ kádàrá máa lu ọ̀rọ̀ ètìkọ́dù alì náà ni pé a ti ráwọn kan tí wọ́n pera wọn mùsùlùmí tí wọ́n sì gba kádàrá gbọ́ àsìkò wo la ní ó bẹ̀rẹ̀ àsìkò wo ló bẹ̀rẹ̀ sẹ́ńtúrì kẹwàá jazakumullahu khaira ìkẹwàá kọ́ ìkẹta lánìí àbáàdì sọlọ́ntì ẹ̀ àní àsìkò tí ìtako kádàrá bẹ̀rẹ̀ ìgbà wo la kọ́kọ́ ráwọn èèyàn tí wọ́n kọ́kọ́ tako kádàrá sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kejì láwa pè yìí hàn sẹ́ńtúrì ànẹ́bì ni sẹ́ńtúrì àkọ́kọ́ so àsìkò àwọn sàhábì náà láti ráwọn táàbì àti nínú àwọn táàbì èyí tí wọ́n tako àwọn táàbì ní táàbì ilé àwọn tí wọ́n mùsùlùmí tí ò bá ànẹ́bì láyé àmọ́ tó bá àwọn sàhábì lo ayé gbàtí wàá rí nínú àwọn mùsùlùmí tó bá wọn sàábí láyé tí wọ́n ti ń takò kádàrá ó sì lórúkọ àbí ò lórúkọ so kí lórúkọ dáa pé maabadu alijohani jazakumullahu khairan so ẹ àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ takò kádàrá nìyẹn maabadu alijohani òní so ẹni tó sì gbé ọ̀rọ̀ rẹ̀ lọ bá ẹni tí wọ́n gbé ọ̀rọ̀ òun àtàwọn ìjọ rẹ̀ lọ bá. nínú àwọn sàábì ní akorúkọ ẹ̀ ní abdullahi ọmọ umaru àwọn èèyàn méjì ni wọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ lọ bá abdullahi ọmọ umaru náà abdullahi ọmọ umaru ní kaaba so adarúkọ ẹni àkọ́kọ́ kí lakorúkọ ẹ̀ yahya bun ya'mar yahya bun ya'mar ẹni kejì bóyá lè rántí ẹ ẹni kejì la pè ní humayid. حميد بن عبد الرحمن الحميري حميد بن عبد الرحمن الحميري so nínú sọ́yì muslim hadith yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so mo ibi tí mo ti wá mú sẹ́ńtúrì kẹwàá wọlé sẹ́ńtúrì kẹwàá gan kọ́ so ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ náà ni ṣùgbọ́n mo á sọ wípé sàábé tó kú láàsì ló kú ní one hundred and ten ní ìjìrá so làbá sọ pé tí a bá rẹ́ni sàábí tó bá kú tó bá sọ pé èèyàn kan kú lẹ́yìn one tó bá kú nínú one eleven automatically àní sí mọ́ táwa ti gbọ́ tán ẹnìkan tó bá ní sálàkù ní wa ló kú ní one hundred and eleven láti mọ̀ pé àtàbí ni kì í ṣe sàábí so sàábí tó kú gbẹ̀yìn one hundred and ten ìjìrá ni ó pàdé ọlọ́run so abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ ń kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn wa kó ti mú wa dúró délé lórí ẹ̀ a sọ fún wa pé àwọn akọ̀dàríyà adárúkọ ìròyìn mẹ́ta nínú ìròyìn wọn ìròyìn alákọ̀ọ́kọ́ ni pé wọ́n máa ń sọ pé kò sí kádàrá wọ́n sì máa ń sọ wípé ọlọ́run ọba ò ní mọ̀ nípa nǹkan kan àfìgbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ tó ṣe déédéé wípé ìgbà tó ṣẹlẹ̀ tẹ́ni tó ṣẹlẹ̀ sí máwùn náà lọ́lọ́run náà tó ṣe kíni ló tó mọ̀ ìmọ̀ ẹ̀dá àti ìmọ̀ ọlọ́run ọba ṣe kíni ó dọ́gba ń bẹ̀ yẹn. a rí i pé ìṣe kètèrí sọ́lọ̀ ni eléyìí so wọ́n sì tún máa ń sọ wípé iṣẹ́ tẹ̀dá ń ṣe ẹ̀dá ní ṣe kí ni pẹ̀lú ẹ̀ òun náà ní ń dá ọlọ́run ọba kọ́ ní ń dá iṣẹ́ ẹ̀dá al-insanu khaliqu af'alihi ẹ̀dá ní ń dá iṣẹ́ ara rẹ̀ kì í sọlọ́run ní ń dá iṣẹ́ sọ àdìpé gbogbo tí wọ́n nígbàgbọ́ sí yìí wọ́n tako kádàrá ni torí pé nínú ìpele ìgbà kádàrá gbọ́ ni al dídá so nínú ìpele ìgbàkádà agbọ́n ni àlẹ́ ilmu tí wọ́n ti takò lódìndí torí pé gbà tí o bá sí ilmu kò ní sí kìtàbà tó tí o bá dẹ̀ ti sí alikọ́líkù kò ní sí màṣíyà so wọ́n ti gbá kádàrá dànù tán yányán báyẹn so àwọn kọ̀dàríyà nìyẹn àwọn tó ń pè ní kọ̀dàríyà nìyẹn so abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó fún wa lágbóyè ẹ̀sìn wa kó sì mú wa dúró déédéé bóyá béèrè kan àbí méjì àbí mẹ́ta bàbá rẹ̀ tó bá ní béèrè.